sórí òwe bọ́mọdé bá sun míkímí á fèsì kéèsì lóyún owó òun ò wúlò lásìkò tá a wà yìí o. torí ohun tí ó ṣẹlẹ̀ ọ̀pọ̀ o sórí ibi tó ga dé o bó ti ga tó bẹ́ẹ̀ ni ó sì wálẹ̀ ká ní yóò wá dé lẹ́ẹ̀lẹ́gbọ́ ni ó sì dá yóò tún gbẹ́lẹ̀ tí ó rì mọ́. ẹ jẹ́ ẹ jẹ́ kó wọnú lẹ̀ ẹ wo ẹ jẹ́ kájà wa méjèèjì jọba jẹ́. ẹ̀ṣẹ̀ wo gan ló ṣe ẹ̀tẹ́nìkan ò ṣèyàn rẹ̀. àwọn èèyàn máa ń gbàdúrà pé káwọn má fi ọlá pìtàn ni so ó ń dùn mọ́ ọ̀rọ̀ bó ṣe ń fi ọlá. àwọn ọjọ́ ó dà pé nǹkan mi wà ní ọ̀rọ̀ yìí. ẹ̀hẹ̀n wọ́n ní tí ọmọ ọmọdé ò bá tẹ̀ kú dà kò ní béèrè ikú tó pa bàbá ẹ ọwọ́ yín ti wá tèkù dàbà ẹ lọ béèrè ikú tó pa bàbá yín. èmi mo nira mi èmi mo lọkọ mi nǹkan tó bá mú wa la lè dà oh yes tábà nípa àti lówó rí àfẹ lówó mọ so be it. tí n bá fi obìnrin yìí lé ẹ àbí mo bí ọmọ kọ̀ọ̀kan síta tí ò ṣe ọmọ tiẹ̀ sẹ́ kí òṣàyí kò fìyà jẹ mí. àwọn ọmọ méjèèjì tó ń wo yìí lónìí ni màá kó wọn kúrò níbí mi ò ní dájú mi sílẹ̀ kí n jẹ́ kí ìwọ àtọkọ ẹ̀ kẹfì ayé tiyín tó ti ń bàjẹ́ lọ yẹn kẹfì àfẹ́tì àwọn ọmọ ilé. kò sálábàká o kò sálábàká o. ìgbọ̀nsẹ̀ ò léegun ṣùgbọ́n bẹ́ẹ̀ tẹ́ ẹ ó ti rò ó. àlùjọ̀nù àlùjọ̀nù àlùjọ̀nù ọmọ sí mi wá. Hey, Jubril, how far? mo ti wà níbi tí mo sọ fún ẹ pé ká ti pàdé náà Jubri a lè ṣe transaction nínú ìgboro ìgboro safe ó mọ̀ ibi network everything wà be everything wà be bí máa bọ̀ abófẹ́ help ni ok ó ń bọ̀ ok ó ṣe ọ̀rẹ́ mi mo ń dúró jọ má pẹ́ ó ṣe. létí ni hmm. kí ló ṣẹlẹ̀ táwa dé inú igbó lẹ́bàá odò la máa ṣe transaction. iyin làbí ẹ̀dá. sori transaction eléyìí a need làbí fóònù. sọ wá lè tóun ó dáa kí ni ó tẹ̀ wá ti ẹ̀yìn transaction náà jáde báyìí. owó tá a pu wa a ti ibi transaction tá a sọ yìí jáde bẹ́ẹ̀ lẹ̀jẹ̀ tó pọ̀ a ti fi transaction yìí jáde. láfikún gbígbóná a tẹ̀lé transaction jáde. ṣẹlẹ̀ ewu làwọn bọ́ọ̀sì tó kó wa bá mi báyìí. ayé ẹ máa bàjẹ́ ni olórí burúkú ni ẹ ni wọ́n bèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀ máa wèrè yìí gbogbo transaction wa gbogbo àwọn client wa gbogbo àwọn means tá a fi ń gbowó nígboro ìwọ ni wọ́n ń gbà ń sìn ó lo ògùn fún gbogbo tó fún wa lọ́wọ́ àwọn iṣẹ́ tó yẹ kó máa gbọ́ fún wa àwọn big boys nígboro tó gbé gbogbo transaction gbogbo tó wà nílẹ̀ wa ló máa ń kó wa fún ìwọ wa wá from nowhere oníwà àjọ̀dún ọmọ ológun òun àgbà gbọ́dọ̀ káwá gbà nǹkan tó ń ṣẹlẹ̀ gọ́gọ́ nìyẹn àwọn tá à ń lo bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àdẹ tó jókòó sórí bẹ́ẹ̀jì àwọn tá à ń mẹ́nẹ sí àdẹ tó mu Chelsea àkódà àwọn tá à ń mu sí rock àwọn ọmọ tó mu rock ìpè ló máa pàyà ẹ ayé ẹ máa bàjẹ́ ni. ẹ ti di ń bò ó sì mọ̀ mí bójú tó wo ni ń bùn ọ́ lówó. ó ní sórí rẹ̀ ẹ yà bàjẹ́ ìwúyẹ́ ni. ẹ jẹ́ ìdúró náà ẹ fún ayé lọ́rọ̀ sọ èmi lè wá dènà dè èmi àjọ̀nú ọmọ èmi odidi ọkùnrin mẹ́rìndínlógún tí gbogbo ẹ̀yin aláìmọ̀kànmọ̀kàn yín tẹ̀ pẹ̀lẹ́ yọkọ̀ṣọ́ èmi tí mo bá wọn sàwọn ní sàlù ayé tí mo tún bá wọn sàwọn ní sàlù ọ̀run tẹ wọ́n dènà dé àtijì. èpè ló máa pa gbogbo ọjọ́ fẹ́ sínú àwo gbogbo ọjọ́ fẹ́ sínú àwo èpè ló máa pa wọ́n. níwájú èmi ìwọ sọ pé ìwọ bá wọn sàwọn ní ìjàdù ayé ìwọ bá wọn sàwọn ní ìjàdù ọ̀run. èmi kò bá wọn ṣe court abáwọn ṣe court ní unibet láti bẹ̀ alọ́ lásù àtúnlọ́sẹ̀ pẹ̀mà òun fẹ́ máa fi olórí burúkú lẹ́yìn látọ̀ mọ̀ bàtẹ́ ẹgbẹ́jọ́kọ̀ ẹgbẹ́jọ́kọ̀ lọ́sẹ̀ rẹ̀. ẹgbẹ́ lásán ní gbogbo olóòfẹ́. Ah, ah, tó bá wù mí mo lè tó fẹ́ fún mi. ó yá dọ̀fẹ́ káyọ̀ ikú apá olórí burúkú aládàjẹ bájẹ́kì wọ́n jọ mi rú yẹn sí lórí kí tí mo ṣe ní ọ̀rẹ́ ayé ẹ̀ máa fún ẹ̀ka yìí. mo bá lè fọ́ kínní yẹn gan mo lórí fún gbogbo ẹ̀ mọ́ wọ́n wẹ̀lẹ̀. ayé ò ní dà. ẹ jù mẹ́rẹ̀ sómi ẹ jù sómi. ayé ò ní dà. ẹ jù sómi. Thank you kí ló bẹ́ẹ̀ ẹ jẹ́ máa lọ ẹ jẹ́ máa lọ. ẹ ó pọ̀ is plenty. ṣe <laughs> kò sí problem tí bá ti sort ẹ immediately lọ́wọ́ kò sí problem màá sort ẹ màá dẹ̀ pè ẹ́ trust me now. wàá gbà yìí ok màá pè ẹ́ later ó pọ̀. ó pọ̀ yẹ́yẹ́. ó pọ̀ gan. ó pọ̀ yẹ́yẹ́. boss boss. ẹ̀ẹ́dẹ̀sì tó polo. boss o i dey vex. boss boss i dey vex well well ọlọ́run gbogbo táǹtà wọn abẹ́ ẹ̀ tẹ́ mọ̀kọ́ tẹ́mi ń dúró de ṣe ní àwọn olórí burúkú egun tó máa ń yí àṣà aṣọ yẹn mo fẹ́ kọ́ egun yẹn jáde kálá egun yẹn jáde láti inú aṣọ yẹn máa pa ọgbọ́n olórí burúkú alẹ́ máa yí egun sáṣọ wẹ́rẹ́ ni kálá egun kan jáde kálá egun kan jáde máa pa egun yẹn olórí burúkú ni wọ́n ẹ wá gbọ́ o success all the way kò ń ṣàánú ọlọ́run ni o ṣàní bàbá ìtàrí pa ẹ̀ omi ìpọ́lọ́run support wa ah. ọlọ́run fẹ́rẹ́ kan máa ní àwọn client àmàmàrà ọ̀tá màmá gbà tọ́lọ́run ti fún wa ní victory yìí sí. ẹ̀yẹ́ rí pé ṣàṣẹ́gbowó ṣàṣẹ́gbowó. a máa ṣàṣẹ́gbowó. a máa ṣàṣà yẹn lọ máa ṣàṣà yẹn lọ. ìyẹn ló ń sọ wípé àjọ ní ọmọ òun ló mọ àwọn ọmọ pẹ́ sálọ láfi léèlò. aláwọ̀ aláì. láì sí ọ̀rọ̀. bá gba gbogbo ẹ̀ padà bá gbowó dọ́là pounds euro ẹ̀mí. ṣàṣẹ́gbowó one thing tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé ṣe tó lè ti wà báyìí tó bá jẹ́ ní mìtàyé lásán tó fẹ́ ba tiwa jẹ́ lásán oh. a máa pa ni o no more playing a máa pa ni o so ẹ jẹ́ kó. àti wọlé christian christian yìí gbà ilé omi àti kọ̀ọ̀bá rẹ̀ ibà tí lè rí ní iṣẹ́ ẹ wá fọ̀ bó bó rà ó rà ó rà ó rà ó rè bó bó àti ṣàṣẹ̀gbowó omi yẹ ṣàṣẹ̀gbowó. ìjọ wo la ti rọtí báyìí gbẹ̀yìn. ó mọ̀ ìgbésẹ̀ sílẹ̀ àmú sẹ́sìlá kọ́ mú aláyé bàjẹ́ àwọn sẹ́sìlá kọ́ mú owó olóògùn fèyí jà fèyí jà lórí ah, abẹ́tíà lónìí everybody toast toast toast toast toast toast o dúró sọ̀sẹ̀. nígbà pàmì ó ti fẹ́ ti. ibi tí ṣetán lókè pẹ́ mo padà sọ́dọ̀ ọ̀bọ kẹ́kọ̀ọ́ dábẹ́. àsìkò rẹ ò tí tó padà sí ọ̀dọ̀ ara tó wà nílẹ̀. ẹ jẹ́ mọ́ lọ kí n lọ sinmi. padà síbẹ̀ ewé ewúro ló ní kó gbọ́ ọ̀rọ̀ mi rò ewé gbogbo ló ní kó gbọ́ sí mi lẹ́nu padà sí ọ̀dọ̀ ara tó wà nílẹ̀. not Hare a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀pọ̀ mi dà. èmi làkùnrin mẹ́rìndínlógún tàlàìmọ̀ kan ọmọ àlùjọ̀nú ọmọ rẹ kó o máa dúpẹ́ lọ́wọ́ orí rẹ òjò bá ti rọ̀ apàgbín ọlá àkàrà wọn nìgbín rẹ jẹ o ọlá àkàrà wọn nìgbín rẹ jẹ o wọ́n ti tọpinpin rẹ wọ́n ti wá sírí rẹ kàn òun ni ẹ fi ráàyè ṣe ti ń ṣe fún un àmọ́ èmi o bàgàdàgodo bí mo ṣe ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ sọ kọ́kọ́rọ́ rẹ̀ odò ọgbọ́ kò sí nǹkan kan tí ó ṣe ọmọ mi mo wí bẹ́ẹ̀ fún ọ ìgbà tí mo rí i pé ó fẹ́ yíwọ́ ni mo fi gbáwọ̀ rẹ̀ wọ̀ èmi ni mo pàṣẹ fún mi sí rẹ wípé kó padà wọnú ara rẹ tí ìwọ̀n bá ṣe bá ń ni ẹ̀kúlé ọ̀run ló bá ti máa jẹ́wọ́ ọ̀rọ̀. ṣé wípé omi ò bá ti tẹ̀yìn wọ́ gbìn mí lẹ́nu. ó ti tẹ̀yìn wọ́ ibi ọ̀rọ̀ wá dé yìí ṣó o ti ṣe tán láti gbòòsà aka torí ẹran aka kò ṣeé fi wégi aka igi aka kò ṣeé fi wẹ́ran aka ṣó o ti ṣe tán. kò sí sí kò sáìsí mo ti ṣètò. o ti ń di èèyàn lóòlò. èèyàn ah, ah. kí la ti ń sọrí lè kú. ọ̀kàrẹ̀. ṣé tútù lẹ́fẹ̀ dàbí gbígbẹ. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọmọ akin. náà bọ́ìsì tó ń ṣiṣẹ́ fún mi lọ́pọ̀lọpọ̀ ìmùkọ̀nù ìtọ́ bá fẹ́ lò nù wọn jẹ́ ń tètè mọ̀ kí n ti yí àbọ̀dì sórí ẹlẹ́dẹ̀ẹ́ kẹlẹ́dàá rẹ̀ ó gbàbọ̀dì. Semibi, Ziko, Sleki, Baba, èròjú nítorí pé káyé mi lè rojú kí n lè rojú ráàyè kí n gbalẹ̀ bí ẹ̀fọ́ ojú odò. ìwọ ló máa dá mi dúró iṣẹ́ tó bá ti mú dé iṣẹ́ ti bẹ̀rẹ̀ nu. kò burú yóò kọ́ ìlara kíákíá. ọkàrẹ̀. Yeah. àtàjàjà àràjàjà àfìjà gìrìgìrì gbáwo olóhùn àtàjàjà lórúkọ tá à ń pè yín yami oṣó àtàjàjà lórúkọ tá à ń pè yín yami àjẹ́ àfìjà gìrìgìrì gìrìgìrì gìrìgbà lórúkọ tá à ń pè yín yami oṣù rògbà ojúmọ́ tó mọ́ mi lẹ́nu yìí o ẹ̀yin ìyá mi kẹ wá lọ bá mi fi ìjà gìrìgìrìgìrì gba owó ńláńláńláńlá wá lọ́wọ́ àwọn kìláìntì mi lónìí o bẹ́ẹ̀ ṣe ń gba páùnsì ní kẹ́ ẹ máa gba dọ́là bẹ́sẹ̀ ń gba dọ́là ní kẹ́ ẹ máa gba euro fún mi o nítorí pé ẹ ti ní í ṣe bẹ́ẹ̀ ṣe ní í ṣe o mo sì ti ṣe bẹ́ẹ̀ ó sì ti dandan kó rí bó ṣe yẹ kó rí o ojúmọ́ tó wá mọ́ mi lónìí o owó ńláńláńláńláńlá ni kó máa wá mi rí o. àlùjọ̀nú ọmọ mo mọ̀ yẹn. bẹ́ẹ̀ bá mi gbé ẹ̀ẹ́mẹ́ ní ọ̀làlẹ̀ mọ́ mú. torí ká fọlá fọlá túmọ̀ fọlá ní ìlú ẹnu ẹnu ẹnu ẹnu ẹnu la fi ń pípurọ́. Bon, c'est ṣé kò séèyàn kankan omi tó ok kò dábàá ń sùn má jẹ́ kí ọkọ bó o ti fẹ́ bẹ́ẹ̀ sọ. sóòrì níwọ̀nba àgbà tó fi dodo mi dé lójú mo rè pò ń ṣiṣẹ́ takuntakun òun fi gbogbo ẹ̀mí rẹ̀ ṣiṣẹ́ fún mi ó dẹ̀ ń pawó gidi wọlé mo wá wò pé kí ni mo lè fi san oore fún ẹ ọ̀túnla kọ́ ni bẹ́ẹ̀ di ẹ̀yin wàá ṣèpráìsì rẹ̀ ń ra káà tuntun fún ọ wọ́n sọ fún yẹn kọ́kọ́ ò dà bá wọn. so wá rí ohun tó ṣe fún mi ni pé wọn múra báyìí tó bá ti di bí aago bíi mẹ́fà ó wàá pàdé mi jọ́sàn ìyá alábàání kò burú ó sì mú kárẹ̀ ọmọ dáadáa. <laughs> ti lọ tán ẹlẹ́kọ̀ọ́ ọ̀run rẹ ti ń polówó ti fa ìkújẹgbẹ̀ra ikú ti rí ọ kété ó ti fa ìkújẹgbẹ̀ra àánú ti rí ọ kété ojú iná la dé yìí o ó ti yẹ ojú iná la dé yìí àpátápàrà àpátápàrà òjijì wọn kan òjijì wọn kan kò sí àbí gbìlọ gbìlọ gbìlọ èyí ìyá mi ò dòdò nga ẹgbà yìí kúná ẹgbà yìí kúná oṣù ó nu ó yá ìṣẹ́ bẹ̀rẹ̀ ni ọkàn adéròjú nù ọ jẹun ọba tẹnu rẹ bá ká ń bẹ níyì tọba sì ti jẹun ọba tẹnu rẹ ká ń bẹ níyì gbogbo ìtókù òun là á gbé lọ ó ti yí ọ lápapọ̀ pẹ̀lú àwọn ẹ̀yà ara rẹ̀ tá a yọ sọ́tọ̀ọ̀tọ̀ ó ti yí ọ báwọn òun là á lọ fi sòòsà fún ọ nílé rẹ ó yá máa jẹ máa jẹ máa jẹ máa jẹ máa jẹ máa jẹ. gbígbóná náà làjọ pọ̀lọ́ bó bá tutù tán yóò dẹ̀gẹ̀. ọkàn dérójú ló ń jẹun o ọkàn dérójú ló ń jẹun o. ayé rẹ̀ ó rojú ọkàn dérójú ló ń jẹun o ayé rẹ̀ ó rọ̀ náà ó rọ̀ náà gbégbá ọkàn dérójú ló ń jẹun o ire gbogbo ó mọ̀ wá ọ wá ọ̀kárẹ̀ ọ̀kárẹ̀ ọkàn adéròjú la fi pèlò ṣáká fún ọ apá ọ̀tá ọ̀tún ká ọ mọ́ apá ayé kan ò ká ọ mọ́ apá oṣó ká ọ mọ́ apá àjẹ́ kan ò ká ọ mọ́ mọ̀ jẹ́ mọ̀ jẹ́ mọ̀ jẹ́ mọ̀ jẹ́ mọ̀ jẹ́ wọn bá tọ́ ọba lè jẹ́ ńbẹ̀ náà ni à ń lọ rèé pa ètò kù pọ̀ máwọn nǹkan kan ní ọgbọ́ ó gbó òòsà lálejò nílé rẹ ó gbó òòsà lálejò nílé rẹ mọ̀ jẹ́ mọ̀ jẹ́ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ gbé ilẹ̀ e tó bá tó bá náà ẹ̀ gbé ilẹ̀ e bá náà ó dà bá wọn ó dà bá wọn ó dà bá wọn. ẹ̀jẹ̀ rẹ. ẹ̀jẹ̀ dèrè ojú ló fẹ́ mu o o ti gbọ́ gbogbo ayé pátápátá ni yóò máa péjọ sìn ọ́ tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ lọ́mọ tuntun wáyé ayé yóò máa péjọ sìn ọ́ ní gbẹ̀dà sọ́hùn gbẹ̀dà sọ́hùn ọ̀kàrí ọ̀kàrí ọmọ akin ọ̀kàrí ọ̀kàrí ọ̀kàrí ọ̀kàrí ọ̀kàrí ọ̀kàrí ọ̀kàrí ó yá ọtí gẹ̀ásì kan ọkùnrin dé ọkàrẹ àwọn afọ tí ì ṣe ṣùkùtùkùtùkùtùkùtùkù ó fi bá sọhùn. fìtì sọhùn fìtì sọhùn fìtì sọhùn ọkàrẹ ọkàrẹ ọkàrẹ ọkàrẹ ọkàrẹ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ àwọn nǹkan ńláńlá ti ń dúró díẹ̀ báyìí gbogbo ibikíbi tó o bá rìn sí lórí ayé báyìí nǹkan ńláńlá ni ó máa wá ọ kiri eré ńláńlá owó ńláńlá ọlá ńláńlá ni ó máa wá ọ kiri ibikíbi tí wọn bá ti sọ̀rọ̀ rẹ ọ máa gbọ́ ní ẹsẹ̀kẹsẹ̀ ibikíbi tí wọn bá ti pé kí ló ṣe gbogbo tí wọn bá sọ lẹ́yìn rẹ pátápátá. kò sí gbọ́ tó ẹ̀yin ò sálé mi mo dúpẹ́ o mo dúpẹ́ ẹ ṣeun o mo dúpẹ́ o wàá lò gírí ta èmi lakunrin mẹ́ẹ̀ẹ́dínlógún tàlàìmọ̀ kan pẹ̀lẹ́ èèyàn kan mo lè mi lakunrin mẹ́ẹ̀ẹ́dínlógún tàlàìmọ̀ kan pẹ̀lẹ́ èèyàn kan àlùjọ̀nú ọmọ àlùjọ̀nú ọmọ àlùjọ̀nú ọmọ àlùjọ̀nú ọmọ oh my phone. Ah, ah, ah. oh <laughs> and guys ẹ lè believe pé ẹni ni birthday rojú ṣá. Uh-uh. social media alone notify me. See now that's not possible ọláṣinì náà wọ́n ti ń ṣe báyìí. ọ̀dẹ ni wọ́n ti ẹ ẹnu ni wọ́n máa fi ń ríran. ṣé wọ́n mọ̀ pé pásítọ̀ ìfúláwà ni a ti bọ́ sí new day. Ah! ó sún mi o kò wó táìmù ẹ ni. <laughs> ajé mi wo bẹ̀rẹ̀ rárá táìmù ti lọ. that reminds me ó ti tó jẹta tí mo ti rí dérò jù kò skip mind mi èèyàn ziko náà ni rúmi ẹ̀ ní òun ló máa mọ ibi tó wà. ẹ ń ṣe tó ń ṣe báyìí àjọ ń sùn ṣé mo rí inú ẹ̀ ni mo sùn lọ́wọ́ oúnjẹ tá mo kàn ń gbọ́ mo kàn gbọ́ tó ń kọ́ tó ń sọ pé ọ̀rọ̀ transaction kan two k dollars something like that ṣá bọ́ kò wẹ̀ gan kó tó bọ́ta kò sọ anything fún mi náà so wá mi fẹ́ mọ̀. ziko nǹkan tó ń sọ fún wa sí ni pé rojú ti gba two k dollars ó ti já pa. ẹ má quote mi wrong omi ìsọ bẹ́ẹ̀ o ó kọ́ ni o. <laughs> no no no kò make sense now kò make sense now so rojú gba two thousand dollars ló wá sá lọ ah, ẹ mọ̀ pé ọmọ òṣì tó ń fẹ́ yẹn òun ló máa kọ sí wa àbí ẹ mọ̀ pé ọlọ́jọ́ ló ń ná gbogbo owó tó gbà yẹn kí ló gbọ́dọ̀ bí ṣé we no get head there àbí we be full ni ó gba two thousand ló sá lọ. Ah! slake má gbéra lẹ́mìí gbóná kí ló ń ṣe ẹ̀ fọmọlọ́mọ lẹ̀ ẹ̀wé wà níbi tó ti ń ṣe dọ́sìn sọ̀m lọ́wọ́ báyìí wọ́n gbéra ẹlẹ́mìí gbóná síbi ọmọ oró ni ó gbọ́n ó jayé ẹ̀ pa ni ọmọ ọlọ́jọ́ òbí. Oh, oh. we we no get brain ó ń jayé àbí tí tí tèmi náà bá gbowó ń sìn gbogbo àdè lájọ́ ń ná everybody ló ń ná ó ń gbowó sá lọ. ẹ̀yin guys ìjẹta tí rojúkò ní ẹ̀kọ́ ni on the sixteenth ni. yeah yeah yeah. Ah, yeah, yeah ọjọ́ kẹrìndínlógún oṣù keje. sure sure sure. yeah yeah oṣù keje la wà yìí ó tún wá jẹ́ ọjọ́ friday. Uh, friday yẹn la fẹ́ lọ club táwọn òbí aka lọ àbí ká má lọ. Hey guys. Attention, please. I need the audience. Okay. Mo ti wà pẹ̀lú aláyé látàyè currency oníkéwù. Ẹ lè parọ́ bàbá. Yeah, sure. Slick. Captain. Ó túmọ̀ sí pé mo ti pẹ́ pọ̀ lójú Brill gan. Yeah, sure, sure. I know everything about him. Yes. Gbogbo àná la mọ̀ yẹn náà. Confirm. Kó má lè jẹ́ pé nǹkan tí mò ń rò ló fẹ́ ṣẹlẹ̀ àbí ló ti ṣẹlẹ̀ o. kí ló ń wo bàbá. bàbá yóò kùnà fún wa náà. bàbá ẹ já wa sí. Um, captain kí ni nǹkan tó ń cause i don't get it. anyway um, ẹ jẹ́ ká fi ọjọ́ méjì sílẹ̀ two days. That's I want to believe there is no secret under the secret of secretism. Ah, ah. tó bá jẹ́ pé nǹkan tí mò ń rò lórí bẹ́ẹ̀ àbóhùn kọ́ ó máa hàn sí gbogbo wa continue your work guys òru láwa yìí o ẹ tẹra mọ́ṣẹ́ kán lè gbé wa. tasẹ́tasẹ́ mo fi ń bọ́ sọ̀rọ̀ lónìí o tasẹ́tasẹ́ níná fi jó tasẹ́tasẹ́ mo fi ń bọ́ sọ̀rọ̀ lónìí o tasẹ́tasẹ́ lòún fi ràn tasẹ́tasẹ́ ní tètè ngèrè fi gbùgbì tasẹ́tasẹ́ mo fi ń bọ́ sọ̀rọ̀ lónìí aka aka odò òsà lónìí o odò òsà lónìí o odò òsà lónìí o aka odò òsà lónìí o má jẹ́ kẹ́nikẹ́ni ó rágbára láti mú jùbùrí yìí o. àṣẹ oṣó olé ní bánilépa rẹ̀ má jẹ́ kágbára wọn ká àjẹ́ ilé ní bánilépa rẹ̀ má jẹ́ kágbára wọn ká àwọn amọ́nisẹ́ ní bánilépa rẹ̀ má jẹ́ kágbára wọn ká gbogbo ibikíbi tí wọ́n bá ti ń rojọ́ rẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ máa jẹ́ ó mọ̀ jẹ́ inú rẹ̀ ó di o kó máa jẹ́ ọmọ àṣẹtàṣẹ mo fi gbọ́ ọ̀dọ̀ rẹ̀ lóbi àṣẹtàṣẹ ìrẹ́ fi gbó àṣẹtàṣẹ tó ń fi rìn. aka. ọ̀hìn ọ̀hìn ọ̀hìn sọ ọgbọ́ ọ̀tàn ọ̀tàn máa bọ̀ máa bọ̀ sàárẹ̀ sọ̀rọ̀ bàbá sọ̀rọ̀. òsà ti pé bàbá sọ̀rọ̀ bó sàárẹ̀ sọ̀rọ̀ gbogbo ń dọ́ ọba pẹ̀ ní ọjọ́ fún. òsàkà. ọ̀hìn ọ̀hìn ọ̀hìn mo sọ̀rọ̀. yọ sọ̀rọ̀ ogun tó bá bí ní òun ọ̀dà olórí. òsàkà ọwọ́ gbàbọ̀dé fún mi o. àṣẹ. òpó mi kíbi tó bá ti ń sọ̀rọ̀ mi ìwéré tètè ni kò máa sá lọ bẹ̀ kò máa sọ fún mi o. àṣẹ. ní wàrà ṣàṣà ni kò máa jẹ́ kí n mọ̀ mọ́ o. àṣẹ. ìgbà rẹ kó tù mí lára o. àṣẹ. kò rí bẹ́ẹ̀. ó ti ṣe bẹ́ẹ̀. sọtọ náà. ọ̀tá náà wọ́n ló ní wọ́n ló ní kò sí tó béèrè lọ́wọ́ rẹ̀ tí o ṣe fún un. kankan ló wá kú o. kí ló tún kú bàbá. yóò máa jẹun. Ah, ṣé yóò tún mọ jẹun. yóò jẹun yóò jẹun kábèrè tí yóò mọ jẹun. Ah, ká máa ta kò sí lórí àbíbíjì. ìrọ̀ fúnra rẹ̀ ni ó fẹ́ mọ ara rẹ̀ sọ tí ó gbà. káwọn bèrè tí ó gbà. aka ó yá o kí ló fẹ́ kó máa fún ọ àsìkò wo ló sì fẹ́ sí. ẹ jẹ́ wọn kókó lóṣù mẹ́fà mẹ́fà. ọgbọ́n. oṣù mẹ́fà mẹ́fà tí ọmọ tuntun ló ní ìyàwó rẹ̀ láàrin oṣù mẹ́fà mẹ́fà. kò burú wọn bàbá tí bàbá tí ń pè ó sì pọ̀ jẹ́ wa. yóò máa jẹ́ ọ. ọkùnrin náà ni. ọjọ́ ọkùnrin ti dé ọkùnrin ti dé ọkùnrin ti dé. àpòjọ ní wíkálà lẹ́yìn. ẹ ẹ gbọ́ ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá. Yeah, who is it? Yeah, good day, sir. Yeah, yeah day. Oh, oh, sorry. Any package láti complain one day? Yeah, rude boy holiday. A uh, complaint? Uh, um, package láti ọ́fíìsì yẹn. yeah sure. but um, mi um, sure bóyá i expect any parcel ní inú ilé yìí bóyá there is mix up somewhere. sorry ẹ má is this not number five abolaji lawson street agbaye estate. sure. yeah definitely Between tí mo ń bọ̀ náà lélẹ́yìn okay oh, okay. yeah so ẹ má this is your package. yeah then um, ẹ má bá mi sign síbí báyìí pé ẹ Everyone was surprised. That is why this surprise package. Okay. Yeah. Okay. Are you okay? All right. So thank you very much. Yeah, can you nice this, sir? All right, sir. All right. Yeah. Um, hey guys. Hello. Hello, Ahmed. Pasu see, wọ́n wá deliver for wa lele. Ah you dey do birthday. o ṣé à ń ṣe birthday ni àwọn adìrì báyìí. ẹ náà ẹ má ẹ má ẹ má ṣe ọ̀rẹ́ gbọ́ ó kọ́ ló wà mẹ́. td and friends ló wà mẹ́. láìsí bẹ́ẹ̀ni. wàá sọ pé o fi hàn sí ẹ. àwa náà ni friends. èmi fi pé bóyá wọn ah, kò fẹ́ fi ṣe surprise package fún wa ni. wọ́n kọ́ sọ báyìí láìsí bẹ́ẹ̀ni. àwa náà rẹ̀ ọ̀yọ́ o. ẹ kò sí àmàjá lójú ẹ̀ àwòtó àánú ṣé ọgbà tí mo bá bá sùn ìtì máa wò ó jọ táìmì bọ̀ tó fi pa giwa láyé gbà yẹn. ó jẹ́ kúkú délé giwa. àtẹlẹ bẹ́ẹ̀ giwa. ṣé igbó àwa ìdè la máa fọ́ fún ilé ẹ tún já ẹ̀ka ọkọ tó wà nú ẹ̀. àwọn òṣèré ẹ̀ka jájú ẹ̀ àwọn tó wà bẹ̀. èrò èrò èrò èrò wọn fa orí lẹ́yìn olórí TD orí pé wọ́n fi TD pè síwájú our friend àbájọ́ de TD ká tó jà ká tó já pàṣẹ nǹkan tẹ̀mí rò ní àbí kí ló fi máa jẹ. ṣe é rẹ̀ guys ẹ máa fọkọ̀ gbà mí ọ̀gá ọ̀sán lè ọ̀gá wọn lè àmì nọ́mbà two n tí wàá ṣe TD ọ̀gbìn. hundred hundred bọ́sì ọ̀bọ̀ bọ́sì. ṣọba ni mo máa ṣe ni mi wà ẹni tí mo ń bá yìí ah, eégún ló gòlò wa jẹ. <laughs> ìjà káwọ́ kan tó wà bẹ́ẹ̀. ẹyọ pákéjì pọ. pàlà. ló ti fẹ́ wọn àbẹ̀ lánàá mo gbẹ́nu sí náà. nǹkan tí mo láì gangan lélẹ̀. kí ló sọ fún mi. ọtí rúgò ni ẹ má fọ. wo ẹ lè padà wo ó bá mi sọ̀rọ̀ níta jàre bẹ́ẹ̀ ṣe fàájì ara mi àti àti. ẹ. ah zero wetin happen now. And guys. Ìbọn. Ìbọn bí sí ma. Ah! Ìbọn. Aṣọ pupa. Ah! Pẹ̀lú ọtí. Ìbọn. Aṣọ pupa. Ẹ̀wá ẹ kì í já yín o. I don't understand. Ẹ kì í já yín o. Jáwé. Tí tó ń ṣẹlẹ̀ àrọ́kọ̀ burúkú ni o. Nítorí pé ìbọn dúró fún ikú. Aṣọ pupa dúró fún ẹ̀jẹ̀ ọtí mo bí ọtí ìbànújẹ́ ní àbọ̀tí ọ̀fọ̀ mi mọ̀ ta ni tó gbọ́ akólópó orúkọ rẹ̀. kí ló pọ orúkọ rẹ̀ wọlé lọ gbánà. kò tiẹ̀ bí sùkúrù sókè ara tó gírígì àjọ ló gbé wákòdè òkúta ìsọ ẹgbẹ́ ọ̀tún rọ̀ wẹ́lẹ̀. ẹ ló lè fi irú wa jẹ sí. ọ̀ọ́ ọ̀ọ́ ọ̀ọ́ ọ̀ọ́ ẹlò àjọ̀nàmọ̀ àjọ̀nàmọ̀ ṣebí àtipá ojú ìgbà náà ń pa ẹnì kan kì í gbà wọ́n èmi ìsòkù. sẹ́ẹ̀ lérò pé kò ní mí ni. ohun tí òye yín ni wípé ìkan lára àwọn ànábì ọlọ́run nìmi náà jẹ́ láyé ìgbà kan wọ́n ní wọ́n pa Jésù wọ́n ló jíǹde àìmọye àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti kú tí wọ́n jíǹde. <laughs> àjọ àjọ àjọ wa náà ni mo bínú tó yọ ọlọ́run èṣù èṣù ló fà á wọn pé ìpọ́njú ò dáa ìpọ́njú ò dáa tó fà á nìyẹn má bínú jọ táyé tí wà. àmọ́ èmi jòbìlì àná bàbá ẹ pa mí lójú ara yín <laughs> mo ti wá jẹ́lé mo ti wá ń bá yín sọ̀rọ̀. ó yẹ farabalẹ̀. <laughs> mi ò wá láti wá bá yín fa wàhálà àjíǹde àlùjọ̀nù ọmọ èmi jùbìrìlù àná bàbá òun la wá ṣe ọ̀yá <laughs> ẹ jẹ́ àmọ̀ nǹkan ṣe rí mo mọ̀ pé kò ṣẹjọ́ yín <laughs> bí mo ṣe ń wo gbogbo yín èyí tí lè pàjẹ́ yan mẹ́ta mẹ́rin márùn-ún lọ àmọ́ èmi jùbìlélù àní bàbá alùjọ ni ọmọ fún mi abáníkà kà á ti tóbi ìjọsìn mẹ́ta tí mo ti pa. <laughs> ìyẹn jẹ́ thirty six ó ṣe wá jẹ́ glass cup mẹ́rin péré lẹ̀ nínú gbogbo inú ilé yìí. oní kọ́ọ̀pù mẹ́rẹ̀ẹ̀rin yẹn máa bọ̀ mí. ogun pẹ̀lẹ́. ogun pẹ̀lẹ́ kò sáfù. mo máa bu mo wò pé. ẹ má bẹ̀rù àjíǹde ni àbínú yín ò dùn pé mo jíǹde ni. ọkùnbẹ́là sí ló máa bu ọkùnbẹ́là sí ló máa bu. bá a mú sànù. tẹ́lẹ̀ sà àti sà tẹ́lẹ̀ sà. sànù nìkan ó yà sí ìwọ́n mọ̀ ọ́n. ẹ̀rù kẹ̀rù sí ló máa bu ọkùnbẹ́là sí ló máa bu ọkùnbẹ́là. ẹ̀rù kẹ̀rù mọ̀ ìgbọ́n mi ẹ̀bùkẹ́bù kí tó gbà wà létí sọtí kí tó dá padà sí. ẹ̀bùkẹ́bù ẹ̀bùkẹ́bù wà létí sọtí. so rí pé yìí tí ì jàre àbọ̀ ti jàre. no sir. ọ̀yà mọ̀ ọ̀jà. Ah, ah. ẹ̀bùkẹ́bù. a ní ẹjẹ́ gbà ẹ̀yà tó kọ̀ jẹ́ kọ́. sùdọ́ ọ̀yà mọ̀ ọ̀gùn. wọ́n ní kò bù ó ti ṣe kó bú. ó ti ṣe kó bú. ó yà bù bù bù bù bù wá bù wá. ó dà bá mi. Mm. So, Tini kò ti rí ọkùnrin ti balẹ̀ ó yà gbé fáwọn obìnrin máa rí. ó ti mú tiẹ̀ wọ́n náà bá tiẹ̀. gbà á. alátíká. ìyá gbà. Ah! kí mú. Ah! dẹ̀ ní kò máa tó. àjọyọ̀ la ń ṣe. àjọyọ̀ ni àjíǹde àjíǹde lẹ ń ṣe àjíǹde ikú àlùjọ ní ọmọ. Ah, ó mi yà. fún àlejò ìṣàkọ́ ah. àjíǹde bá wà sá fún àlejò ìṣàkọ́ gbà fún káríkárí rẹ̀ yà bó tiẹ̀ náà kò mú bó tiẹ̀ kò mú sẹ̀tìrì bóun lẹ̀ mú yìí ah, kò sí nǹkan kan bẹ́ẹ̀ òun ló mú yìí alátìkábó ti mú sun tó ṣẹlẹ̀ ti mú sun tó ṣẹlẹ̀ àdínde náà là ń ṣe. sẹ́ẹ̀rì pẹ̀tù wa mọ̀ títọ́ báyìí sun tó ṣẹlẹ̀ oúnjẹ ló kù tẹ́ jẹ báyìí àmọ́ oúnjẹ tẹ́ jẹ báyìí ó dà lùdí ọ̀run kẹ́ tó lọ jẹ. ìfọ̀mílọ́pọ̀ ìfọ̀mílọ́pọ̀ yé yé yé. so mọ̀ pé o fẹ́ràn gbó pọ́ngbà tó ń bẹ láyé ẹ̀ pẹ̀lẹ́ kó o máa fi ṣe for the road lọ. <laughs> not possible Oku, oku òkú àbí <laughs> Oku òkú rẹ́rìn sí ọ àbí <laughs> èmi ìsòkù nítorí pé mo ràn ṣẹ́kù kù látọ̀wọ́ aṣọ funfun mo fi ránṣẹ́ sí wọn tí kù mí bá kù ọ̀la tó bá wá di ọ̀la yẹn yóò tún kù ọ̀la. sirọ́ sirọ́ sórí gbogbo àwọn tó ń pè wọ́n wọ́n ti ń bá wọn rèé jẹ lọ́ọ̀sì lọ́rùn. yìí ṣubí. ó yà ọ lẹ́nu. ó ti pa wọ́n. ìyẹ́jọ́ fún ara ó lè bá wọn ní ìsìn. Ah, jọ nítorí Ọlọ́run ṣubí jọ nítorí Ọlọ́run ṣubí ṣe ń gbọ́ mi. Mm-hmm. olórí burúkú lè ṣu o hmm. èṣù yẹn olórí burúkú ni o. ọ̀rẹ́ mi. E, èṣù ló lò mí o jẹ́jẹ́ mi ni mo wà ó ó dẹ̀ wá lò mí ayé èṣù ò ní dáa. àbẹ́sùkọ̀ ọ̀rẹ́ mi ni èso náà ló rí oko. jọ jọ. gbèsè mo ń lè mí náà gbogbo ìgbà. Ah, kò dáa jubi kò dáa má jẹ́ kéṣu lú ẹ. a ti wá tún ló ń lò báyìí. Ah, má jẹ́ kéṣu lú ẹ jubi nítorí ọlọ́run ọlọ́run mo fi bẹ̀ ọlọ́run mo fi bẹ̀ pàdí mi ní ẹ pàdí mi ní ẹ rántí tètè tètè jọ nítorí ọlọ́run má jẹ́ kéṣu lú ẹ jubi. jíjì ọjọ́ tá a bá mu ti lọ fún pa ọjọ́ tá a bá jata ní ìtàn lẹ́nu alágbẹ̀dẹ iṣẹ́ tálágbẹ̀dẹ bá rán wúni ní oúnjẹ sídì ìbọn rẹ dà ìbọn ìbọn rẹ jáde nítorí tó mo mọ̀ pé o máa ń mú kiri ìbọn rẹ jáde sídì. ìbọn mi wà ń bí mo jáde. mo jáde. mo ti mú jáde. ó yá fi kún àyà rẹ. mo ti fi kún àyà. bẹ́ẹ̀ kọ́ àyà kọjú rẹ̀ sílẹ̀ kọjú rẹ̀ sílẹ̀ láyà. kí n ṣe báyìí àpòsì rẹ ló fi sí nítorí ìbẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ lẹ̀ ní ìrẹ́ ń bẹ ó yá fi sa àpòsì rẹ títì. ọ̀gá rẹ̀ káre ọ̀yá yìnyín. ajá tí wọn lè tẹkùn afẹjẹwẹ àtàrà àjànà kú ìṣẹ̀rù ọmọdé. àti òtí yẹn lé rárá. ajá tí wọn lè tẹkùn afẹjẹwẹ àtàrà àjànà kú ìṣẹ̀rù ọmọdé. bí pẹpẹ. God. Entrance one. What máa jẹ. The fence ni gba fẹ́. Wọ́n ti ṣe bọ́ àdálẹ̀ fún nọ́sẹ̀sì àrò. Onínúure ni kàlùkù tó sunú àgógó dẹ́kun fẹ̀yìn sí àmúlẹ̀kẹ̀. Tí ọlọ́pàá bá wá síbi, ẹ má sọ fọwọ́. Má padà wá sí wàpá. Àwọn gáàsì ìbúrú bọ̀ fact sir orí ló yọ wá sir. I did not impersonate with immediate effect. Take it easy. Ó ń gbá lára mi. Ṣé kìí ṣe pé owó ẹ̀jẹ̀ máa ń lọ? Èso! Òkè àwọn akẹ́bí ilé mi ń lọ. Àdìmọ́ ni màmí. Ohun tí Ayọ̀délé DPO ló fi ń bá àwọn èèyàn. Ẹ bá mi gbé wá wọn bí ẹ dá àwọn mú mi dọ́dọ̀ bàbá wa wù ẹ́ ó ṣọ̀gbọ̀n. ilé olúwa ní ìṣe. ṣé kò ṣe ìsọmọtò ìdílé kẹ́kọ̀ọ́ nìyẹn. jókòó síbi ìfà mini hand. bó ṣe ń ṣe ìyẹn very useless very useless bank. Don't come here to kill anyone! parada pé kú bá wọnú ẹ̀kọ́ àpòwò bádìí yẹ o kú bá gorí àbá àpòwò dà ọ̀gá. bóra ẹ má fojú di mí torí pé ẹrù jẹ. Ah! torí ìfúnra lógún àgbà o. ohun àbúrò ẹ lọ sí mọ́tò oní sex pẹ̀lú ẹ. ṣé ká lọ kí ló ṣe ẹ́ o dẹ̀ o o o ọkọ̀ wá bẹ̀yẹn o lejú o dẹ̀ ń máa lọ. ok picture tí mrs send ṣe dà. Ah, ah. picture picture àtìgbà wo ó ti pẹ́ náà ẹ wo lóòótọ́ ni yàn ní picture yẹn lọ́wọ́ àmọ́ ṣọlẹ́ fèsì ẹ̀yẹ ó rẹ́gísítà sọ̀pọ̀ lómi kó délé kúrò bẹ́ẹ̀ láéláé. I just sent a video to you tó bá ti check ẹ̀ eh, nǹkan tó bá fi ń pa ẹ̀kọ́ pé kò sọ fún mi. mo gbé. family member oko àrùn. don't care family tèmi my mother my my my my siblings wọn máa ké wọn máa wà ní ìbànújẹ́ ti ayérayé. what's wrong with you. nothing is wrong with me you are the one that something is wrong with not me. kí n bàjẹ́. do you know what if you want to upload the videos. You can go ahead and do your worst. The Bible says, What can separate me from the love of Christ? ni ó wà yà mí nínú ìfẹ́ olùgbàlà kí ni is it sickness poverty suffering what. it's that wouldn't be enough to feel that yes we would deliver. please just keep quiet. just keep quiet. keep quiet. keep quiet. bẹ́ẹ̀ bá jòkúta omi ni oh yóò fi ṣe. mo ti ń béèrè lọ́wọ́ láti last month ó ì tí fún mi kí ló ṣẹlẹ̀ náà ẹ̀ láti last month. kọ́mọ ah. ó ṣe máa ń sọ̀rọ̀ báyìí ó yẹ kó mọ̀ pé mi kì í ṣe oróyàn bẹ́ẹ̀ yẹn náà. mi ṣé mo try tó ní láti last month ni náà. tábà kọ̀ yọ ìdíwọ́ kékèké kan tá a ní tó jẹ́ ká rówó gbalẹ̀ níjọ́ mẹ́ta yìí mm-hmm. but thank god àti yanjú obstacle yẹn kò sí nǹkan kan mọ́ ṣé you understand but mo wá promise by this time next week my cash out bàbẹ́ màá ṣe awó fún ẹ gan times three owó tó bí mi times three màá fún ẹ. are you serious. sure. Mm, tell me you're joking. ah màá fowó spoil ẹ ṣé òun wáìn mi. oh baby oh thank you you know i love you. i oh, love you too. i love you so much. ah ipò àjọ àwẹ̀ wà jọ gbà. Ah, for you. i die yìí. baby i love you. Oh. I die here we die here wọ́n bí mo ti di super mario. ẹ jẹjọ ọmọ dá ẹ papọ̀ síbi náà ni. sórí olóso ìwọ fún ara ẹ lójú ìgbà yìí o ìgbà tí wàá bí àwọn ìlọ sàn báyìí àfikún àwọ náà o. so wá rí wọ sọrí tìjì àtàwọn tó kù wọ́n ti ń dúró díẹ̀ lẹ́nu ọ̀nà ọ̀run. Ah! tìjì ti kú. Ah! kò wá ní dá kí gbogbo yín má jọ wọlé nítorí pọ̀ mọ́ kan náà jọ. mo lè mi. Hmm, àti ẹ̀wà ríròyìn gidi gbọ́mọ báyìí àfìròyìn burúkú lójoojúmọ́ kí ló dé ewu ah, máa yí wọ́n ṣe pa láàárọ̀ yìí ni ewo. Ah. ṣé ti máa yín lẹ́wà rí lẹ́wà eléyìí lẹ́rí lẹ́ ń sọ ní àdúgbò títí wa láti ìjẹrin báyìí wọ́n ti ń wá àwọn ìbejì àárí ah. wọn bóyá wọ́n kú ni bóyá wọ́n yè ni kò síyàn kankan tó lè sọ kọ́lọ́hún nìkan ni kó gbà wá lọ́wọ́ wọn tó ń fi tipátipá wá owó òjijì. ẹ ti ẹ̀mí sùúrù nínú tó lọ́ba tó níjòyè ṣáà ti ẹ̀ wà lọ́lọ́pàá mọ́ ní alágbófinró mọ́. àwọn agbófinró ilẹ̀ kan fẹ́nu pè bẹ́ẹ̀ yẹn agbófinró ṣáwọn mm-hmm. yẹn ń ṣiṣẹ́ wọn ni. àǹtí àwọn agbófinró wa ń gbìyànjú gan ó kò jẹ́ pé omi fẹ́ pọ̀jọ ka wọn lọ ni nítorí àwọn ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ṣe gbé kọmíṣánná pólísì míì tuntun wọ́n ṣe gbé wá sípínlẹ̀ wa yìí nítorí àwọn ìṣẹ̀lẹ̀ yìí Eh, eh. àfi kọ́ lóun gbà wá ń gbà yẹn o. ọlọ́run á gbà wá o ah. ọlọ́run nìkan ni kó gbà wá o. bẹ́ẹ̀ ni o gbà wá. Hmm. Lizzy. Lizzy, Lizzy. Yes, yeah, Gbéms. too báwo lè ní ṣe iṣẹ́ wa ókè. Hmm. I almost used the word ibi You don't share the ṣẹlẹ̀ kọ̀ọ̀kan kò tó kí ìwọ̀n mi fà ṣe Ah, choking, ṣe. ṣé òkè well, gbọ́ ó kéré ju This ẹ̀ mm-hmm. baby are you cool. ah in fact èmi ah, yí sí rárá nǹkan tá a lérò kọ́ láti ẹ̀bá àtọ̀. you can say that again. ah. yeah. The bag was a little aládàáni kan jẹ́ ni wọ́n bọ̀bọ̀ yìí èèyàn burúkú ni ẹ ṣé wọ́n nìkan ló dáyé fún ni mo ṣe túsàn àwọn pàdé ẹ lẹ̀ àwọn àṣẹ bẹ́ẹ̀ o. call me again later mo ti fọ́ sàkáǹtì yẹn wọ́n pẹ́ ẹ wá wẹ̀ lọ a máa yẹra sọ́mọ́ lọ́tà ẹ gbà yẹn alright take care of yourself ebi ṣe gbàgbé bag ṣá ok mo ti All right, babe take good care of yourself. àwọn ọmọ mi àwọn ọmọ mi ń dófò fìdòfòye ó yá. captain kí ni gbogbo nǹkan tó ń ṣe náà. i wonder o. ah kí ni gbogbo dé náà what's all this. ìyá mi lẹ. ṣé irú state tá a wà yìí ló yẹ kó máa ṣe tún sàn kó máa ṣe gbogbo ra tó ń ṣe yìí. Ah. Which state are you talking about? Now tell me, state wo lẹ ìgbàgbọ́ aládùn aṣọ àgùnà tí rokoroko bá kan àpáta ó máa stop koríro ni in every beginning there must be an end yes there must be an end laptop Jubril àní bàbá ni mo pàdé lónìí. I am going to open any laptop again, kò ní jẹ́ ti Jubril. Guys, I am done with Jubril Alibaba. I am done with him. Captain, ìgbàgbọ́ gbọ́dọ̀ dópin. Nítorí tá a bá ń sọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn, a máa dárúkọ Jerusalem àti Mecca. Gbogbo àná la mọ̀ pé lẹ́yìn Jubrilu tó kó gbogbo wa síbí báyìí. You are the next person. And after you. A mistake, èmi ló kàn and after me. èmi ṣe mi bíi ló kàn lẹ́yìn snake. ẹ ràn pé lẹ́yìn ṣe mi bíi ló kàn èmi King Zico. enough enough of all the tiktoks. you guys know nothing. ẹ mọ nǹkan kan tó ṣẹlẹ̀. adéròjú tí à ń wá èyí mọ̀ pé Jubril ní baba ló lò he used him ó lọ fi ṣe tuntun ní so ta ló wá mento connect. are you serious. Zigo, I am not joking he used him. captain àwa náà ti rìn nínú ayé a ti ṣe ìwádìí nǹkan tó fà á tádé rojú tó fi rámáyé lọ. kí nìkan tó wí. <laughs> captain wọ́n ní inú ayé láyé wà ayé pọ̀nù ayé rí pé ẹ̀dá kan ayé kan tí ìyá kan bá bí ọmọ mẹ́fà a lè sọ wípé ayé kan ló bí ayé mẹ́fà nítorí pé ẹ̀dá kan ayé kan ni captain àwa náà ti rìn inú ayé àti ṣe ìwádìí nínú àwọn ìrìn àjò tá a rìn wọ́n jẹ́ ká mọ̀ wípé àlàyé wọn ló lọ adérójú jẹ́ tuntun sáwà. mo lówó mo lóògùn. ah ẹ ò ṣáká mò ń jẹ́ o mò ń jẹ́ o. wọ́n ti sọ̀rọ̀ rẹ àwọn ọmọọṣẹ́ rẹ gbẹngbẹngbẹ ni wọ́n sọ̀rọ̀ rẹ. kí wọ́n pé mo ṣe kí wọ́n pé mo ṣe ò ṣáká. tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ fún wọn gbogbo ara báyìí ní iṣẹ́ iṣẹ́ gbogbo ara báyìí ní létí bẹ̀rẹ̀ fún tọrọ tiẹ̀. adéròjú tí à ń wá ìmọ̀ pé ju bírèlà ní babalóhùn. má ah, jàfàrà jàfàrà lè wá òsáká mo dúpẹ́ o òsáká mo dúpẹ́ o ṣé o o ṣé o mo dúpẹ́ o ah, ẹ̀yìn tí bàbá yìí ń rèé tí o bá ṣe òsáká bóun ní ti mọ̀ pé àwọn olórí ìbú ẹ̀dá ìlú tó ti bó ti gbé ṣe wọn dé kí n ti wọn sọmọ wọn dé lójú ni. mo hmm, ti wá yé mi wá wọn ní pé ẹgbẹ̀rún bá ti pẹ́ lójú tó ṣe ń dàjẹ́ àwọn olórí ìbú fẹ́ dàjẹ́ báyìí wọn wá sọ fún ó tó ti pẹ́ sọ mí lẹ́nu kó You guys are aware. You guys are aware. Yes. Then you guys are cowards. So you guys are aware of that. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní stop èmi pé kí n má ṣe nǹkan tó bá wù mí. I will do anything I feel like doing. I will do what I think worth doing in this house. Because I am done with Jibril. <laughs> captain èmi Yemi B I am done with Jubril and Baba. A Slake I am not interested anymore. I am done with Jubril and Baba. So guys, I have no cause to wait. Since you guys are leaving, I'm following you. kápítẹ́nì <laughs> kò yẹ kó jẹ́wọ́ láti ọdún tèmi àti ẹ ti jọ ń bàbọ̀ ẹ wá péjọ ẹ ń ṣe mítìnì àbọ̀sí ẹ fẹ́ fi mí ṣẹ̀sìn àmì ìfúnra yín lẹ́ ṣẹ̀sìn kápítẹ́nì wá gbọ́ o nítorí wípé ọ̀dọ́ tí a bá jí ata ní ata ń ta ní lẹ́nu ọjọ́ tí a bá mu ọtí òun ni ọtí ń pani ohun tó bá mu alágbẹ̀dẹ òun ló ń fi ògùn ṣe kátẹ́nì lọ jókòó sórí sí ààrẹ. Ha kò ṣòro fún mi láti ṣe ó kárí. káptẹ́nì sọ́ọ́ ti jókòó káptẹ́nì pẹ́sẹ̀ rẹ lórí ìjàmbá wọn. mo ti gbẹ́sẹ̀ rẹ̀. di pé tá bá gbẹ́sẹ̀ lé ká má sọ̀rọ̀ o especially mi mo lè ti gbẹ́sẹ̀ lé. ẹ ó dà bẹ́ẹ̀ mọ́ ọ sọ̀rọ̀. ẹ yẹ kí n tó àṣírí tó yẹ kí n bò mo ti gbẹ́sẹ̀ lé o ẹ ti ní pé tá bá gbẹ́sẹ̀ lé ká má sọ̀rọ̀ èmi lè ti gbẹ́sẹ̀ lé mo ti gbẹ́sẹ̀ lé báyìí ẹ yẹ kí n tó àṣírí tó yẹ kí n bò mo gbẹ́sẹ̀ lé náà àṣẹ mo lè gbẹ́sẹ̀ lé ni aláìtí ní kí n gbẹ́sẹ̀ lé mo lè gbẹ́sẹ̀ lé. mo gbẹ́sẹ̀ lọ tí wọ́n ti gbẹ́sẹ̀ lé mo gbẹ́sẹ̀ lé ni ẹ o èmi gbẹ́sẹ̀ lé o màá lè máa gbẹ́sẹ̀ lé ẹni tí lọ gbogbo nǹkan máa máa gbẹ́sẹ̀ lé. ah bàbá ẹ kì í tún àṣìṣe ẹ kì í bo ooo ẹ kì í gbẹ mo ti gbẹ́sẹ̀ lé ẹni tí ń ah, mo gbẹ́sẹ̀ lé. mo lọ bàbá bàbá ah, mo ti gbẹ́sẹ̀ lé bàbá mo gbẹ́sẹ̀ lé ó yẹ jẹ́ kí n ṣe ṣùgbọ́n lẹ́ bàbá yẹ kí bẹ́ẹ̀ ti mọ́lẹ̀ mo ti gbẹ́sẹ̀ lé bàbá bàbá ah, ah. ọlọ́run mo gbẹ́sẹ̀ lé ṣá ah, bàbá mo ti ń gbẹ́sẹ̀ lé mo gbẹ́sẹ̀ lé. omi bá sọ̀kè fẹ́ yìí. mo mo gbẹ́sẹ̀. ẹ wá gbọ́ o bó ṣe ń lọ òun àlọ́ lámilámi ló ń lọ bí ó ṣe bá kùnú kékeré wá ní tiẹ̀ o tí ẹ̀yin tó kù yóò wá jù báyìí lọ. captain captain ẹ máa mọ orí mi torí èmi lakunrin mẹ́rìndínlógún táláìmọ̀kan pẹ̀lẹ́ èèyàn kan mo lè mi lakunrin mẹ́rìndínlógún aláìmọ̀kan ah, pèlè yẹn kan àlùjọ̀nú ọmọ àlùjọ̀nú ọmọ àlùjọ̀nú ọmọ àlùjọ̀nú ọmọ mo rọra ní ìwé ayé mo ló mo ló mo ló. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ iṣẹ́ lèmi wá ṣe ní stéètì o ǹdẹ̀ wá ṣe rárá ẹ dẹ̀ mọ̀ pé àwọn aráàlú ààbò wọn ọwọ́ wa ló wà ẹ jẹ́ kí a àbọ̀ ará ìlú because gbogbo àwọn criminal acts mi ò fẹ́ rárá kí a ṣiṣẹ́ púpọ̀ lólórí kí gbogbo ẹ̀ kó stop because èmi ò gbàgbàkúgbà o pàápàá ó sí SARS. sọ sà. gbogbo àwọn ọmọ yahoo yahoo yẹn ẹ ṣiṣẹ́ lórí wọn because tó bá tó time kan tóyìnbó ò bá sanwó fún wọn mọ́ wọ́n máa bẹ̀rẹ̀ sí hùwà ẹ̀dá míì bíi kán pààyàn kán fi èèyàn ṣẹ́ṣó kán máa gbé àwọn ọmọ wa obìnrin kán lọ́ọ́ máa ṣe wọ́n bí ó ṣe dáa ó ṣẹ́dẹ̀ mọ̀ ìjọba ò ní lajúlẹ̀ láti máa wò gbà tó bá yá gan-an tún lè láwọn kan yahoo plus so àbọ̀ aráàlú ó di ọwọ́ wa kẹjẹ kájọ fòṣekínni kájọ fọwọ́sowọ́pọ̀ láti gbé stéètì débi tó dáa gẹ́gẹ́ bí ìlérí tá a ṣe nígbà tá a fẹ́ gbaṣẹ́ ọlọ́pàá sà. wọn á fún àwa náà a ṣiṣẹ́ wa bí iṣẹ́ we will make sure that I read the state of all criminal and criminalities. Okay. Sir, our loyalty remains with the force and of course you. Thanks. We will do our bit, sir. Okay. Inú mi á dùn tí a bá jọ fọwọ́sowọ́pọ̀ àti lè jẹ́ kí stéètì kó tẹ̀síwájú. You sir. Sir. Um, good afternoon, Good afternoon. sir. How are you? Yeah. Very fine, sir. A gbọ́ pé ẹ ṣe meeting pẹ̀lú àwọn sectional heads. Kí ni outcome meeting, sir? No, ṣẹ́rí stéètì tán gbé mi wá mo fẹ́ ṣiṣẹ́ bíi báyìí ni. Mi ìdẹ̀ nígbà ọ̀daràn kan láàyè láti bà stéètì jẹ́ fún mi. Ẹni ọ̀daràn tí ọwọ́ mi bá ti tó, Oh a mọ̀ pé òun ṣe stéètì wa. sorry sir àwọn ipa wo àti agbára wo lẹ ń sàṣà láti rí i pé ìwà ọ̀daràn nínú state wa yìí ká máa gbéyàn pa lẹ́nu ká máa gbéyàn pa lọ́la tó máa fi stop nínú state tàwa yìí sá. ó tiẹ̀ máa stop nígbà tí mi dé yìí. ok sir. mo ń fi àsìkò yìí bá gbogbo òbí àti alágbàtọ́ mo ń fi bá wọn sọ̀rọ̀ kí wọ́n sọ fún àwọn ọmọ wọn kí wọ́n tọwọ́ wọn bọ aṣọ. because hmm, mi ò ní gbà ọ ọ̀daràn tí ọwọ́ mi bá tó màá jẹ́ kí ó mọ̀ pé òfin wà o torí ọ̀daràn tó bá ti wà ní stéètì nǹkan méjì ló lè ṣe fún mi áìdá kó fi stéètì yìí lẹ̀ tàbí kó fi wà ọ̀daràn yẹn kó fi sílẹ̀ èyí tó bá takú tó lóun fẹ́ máa hùwà ọ̀daràn tí n bá ti kì mọ́lẹ̀ báyìí ẹ̀wọ̀n ni o ẹ̀wọ̀n ló lọ. bọ́sà a gbọ́ pé àwọn tẹ náà wà lẹ́wọ̀n yẹn a gbọ́ pé wọ́n ń sí nínú ìlú yẹn tààlì wọ́n máa ń fẹ́ lòmíì replace wọn ni sà. Hmm, oníwèé ìròyìn rúmọ̀ ni kò sí nǹkan tó jẹ thank you. bọ́sà a gbọ́ pé àwọn boys tí wọ́n mú. Uh, But obviously, um, I see a man that is ready to work. Man, you must share. This man I'm saying is truly going to work. He's active. And at least, gbogbo information that gather is enough. Ah, of course, Kilo Zun sorry. Let's It's all right now. That's good. Irú àwọn commissioner tá à ń fẹ́ lélẹ́yìí. Nàìjíríà sì máa padà dáa. ẹ̀ ń naija yín nàìjà kankan ò lè ẹ máa kó wọn ní báyìí yá wọ́n máa wọ́ rí i èmi wá ṣeré ẹ máa kó wọn ní báyìí <laughs> ìjọba àwọn tó fẹ́ mọ̀ yẹn mo fẹ́ mọ àwọn onítọ̀hún àwọn náà tún ti dọ̀dá wọn nìyẹn ẹ ṣáà máa kó wọn bọ̀ kí lè ní tó ṣú ẹ kó wọn wá síbí fún mi. <laughs> ó mọyàn ẹ máa tiẹ̀ tí wàá bá ìlú yìí jẹ́ o. good afternoon sir boy kan béèrè yín ta sir. boy. bẹ́ẹ̀ ni sir. èmi ló dẹ̀ fẹ́ rí. bẹ́ẹ̀ ni sir. mo sì nǹkan tá a fẹ́ ṣe náà ọ̀rẹ́ ará ìlú làwọn ọlọ́pàá jẹ́ tó wọ́n láǹfààní àti wọlé wá rí mi ni kó máa bọ̀. all right ìyẹn ló fẹ́ rí ah, ṣe ẹ̀ gbọ́dọ̀ ppr o. ẹ kú sẹ́ o ọ̀gá ọlọ́pàá. ẹ eh, wọ́n lè máa lọ́ntì ẹ. sáà lè jókòó. Hmm, ẹ jókòó kí ni mo lè ṣe fún yín. ẹ kú sẹ́. ẹ lẹ́ o. ẹ kú fẹ́ aráàlú. ẹ eh, kí ni mo lè ṣe fún yín wọ́n lẹ́yìn ni ọ̀gá ọlọ́pàá tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá. thank you. ẹ kò sẹ́ a ti gbọ́rọ̀ yín lóríṣiríṣi. iṣẹ́ náà làwa ṣe ń bí kì í ṣeré. ọlọ́run á sì mọ fún yín sí i. orúkọ mi ni jùbíríà ni bàbá. àwọn èèyàn sì máa ń pè mí lálùjọ̀nù ọmọ. àlùjọ̀nù àlùjọ̀nù àlùjọ̀nù ọmọ. èmi ọkùnrin mẹ́rìndínlógún táwọn aláìmọ̀kọ́mọ̀kọ́ ń pè lẹ́yìn kan ṣoṣo kéré látàkéré ìṣọ̀rẹ́ ojú. orí ìlà ni mo ti mọ̀ ń ṣiṣẹ́ àwọn òyìnbó mo sì mọ̀ ń gbà ọlọ́run wá jíǹkí mi ní nǹkan mẹ́ta mo ní owó gan-an mo lóògùn gidi bẹ́ẹ̀ ni mo sì. lẹ́nu sàn wọ́n ilé màláyà o ó di ẹ lè fi ẹsẹ̀ ara rìn wọlé eku ṣé wo mọ̀ pé fúnra màálù ló máa ń fi ẹsẹ̀ rẹ̀ rìn lọ bí tí wọ́n ti máa pa ẹ̀ wàá pé máa rán ẹ lẹ́wọ̀n ah nínú ọ́fíìsì mi ok. mo fẹ́ mi wọlé. mo fẹ́ mi wọlé. ṣé ìwọ orí ti tó àtàrẹ̀lẹ̀ tó ti mọ́ ń bá ọmọ ọlọ tó ti mọ́ ń bá wòyá àjàkálẹ̀. <laughs> gẹ́gẹ́ bí mi sọ nǹkan mẹ́ta ni mo ní mo ní owó gan-an bẹ́ẹ̀ ni mo lóògùn gidi mo sì mọ̀yàn gidi gan-an kò sì síyì tí n lè fi bọ́ ọjà nínú mẹ́tẹ̀ẹ̀ta àmọ́ ìwábí láti wá bọ́ ọjà mo ní wá kí ọ ni kí n sì wá fún ọ ní nǹkan àlejò àlùjọ̀nú àlùjọ̀nú àlùjọ̀nú ọmọ. kíkéré la bẹ̀rẹ̀ ń kéré iṣẹ́ mímí oh, fàdíyẹ kíkéré la tá ń kéré ìṣọ̀rẹ́ ojú ẹni bá fojú ẹná wò kú bọ̀rọ̀ àbọ̀ láṣà o. bóbìnrin fojú dòrò òrò wá gbé. mo dẹ̀rù jẹ̀jẹ̀ fún yín àgbẹ̀tìlá ń gbẹ́gẹ́ lè ra ìgbọ̀nsẹ̀ ò léegun mm. ṣùgbọ́n bẹ́ẹ̀ tẹ́ ó ah, ti rò ó. Ah, ṣé mò ń lára ni? àlùjọ̀nú àlùjọ̀nú ọ̀ kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣẹlẹ̀ náà. mo ṣòro tuntun kí n má pààrọ̀ fún ọ ó ti sú mi ó ti sú mi ibo ni mo fẹ́ gbé gbà ilé òsì ẹ̀fẹ́ gbọ́n kankan tí mo fẹ́ sọ òun kọ́ lòun lọ mọ́ o ọjọ́ yẹn náà tí wèrè yẹn wá sí ìkómọ tó kàn pariwo pariwo òun pè mí all through ọjọ́ yẹn èmi ò gbé call kìnnìkan kìnnìkan àbí nọ́mbà mi mi sẹ́wọ́n bó tiẹ̀ ṣe sọ okay mo ti gbọ́ má bínú tí ẹ ṣì wà bó jẹ́ ká ṣe DNA ni wàá lè mọ̀ kú ọ rárá o Jubril jàtijàti yẹn sọ pé òun lòun lọmọ so definitely òun ló lọmọ òun ò tiẹ̀ ní interest àti ṣe díẹ̀ sórí bòbò Jubril yẹn hàn ah, wo ó ní sí bó ṣe wù mí ẹ bí pé kí n ní nǹkan kan tí mo lè fi bá sọ̀rọ̀ ni. kò tiẹ̀ wá sòótọ́ pé nǹkan lòun lọmọ gbogbo kátikáti tó ń sọ ọjọ́ yẹn. tó o bá ní sọ pé mo ti ń tojú bọlé kiri èmi ní ọ̀dọ̀ bàbá kan o. agodo gidi o agodo gidi o agodo gidi o ọlọ́yà ń bọ́yá ọlọ́rẹ̀ ń bọ́rẹ̀ lódì mọ́kún kìnnìkìnnì jọ́ tí ń lọ rè báwọn nájà wo níbọ̀ omi sàn ẹ̀wẹ̀ ìwò agodo gidi o mo fẹ́ kó o tàn wọ́n lẹ̀ sọ̀rọ̀ yìí ó ní pátákú mọ́ àwọn ilé onígboro kú mọ́ ṣòkùnrùn gàgà bí ọmọ ìgbórè níjọ́ tí ń lọ rè é bẹ́ bàbá rẹ̀ wò ó ní bàbá tẹ̀ ń lọ bẹ̀ wò yìí kì í ṣe bàbá tẹ̀ lé bá ń lé wọ́n ní báwọn ò bá ń lé àwọn ọ̀kà mọ́nà ó ní kò ṣeé ka mọ́nà ó ní bàbá lẹ́ẹ̀ bá lọ́rùn kò ṣeé bá lọ́rùn. àgbábìyá kàná o olóró ò gbọdọ̀ pàdé orò lọ́nà níjọ́ tí oró bá pàdé orò lọ́nà níjọ́ náà lóró ó gbé orò mi torótoró ẹ̀gbọ́n tágodo gidi wí. kí ló sọ. fẹ́rẹ́ ni tá à ń perí rẹ̀ yìí ọmọkùnrin tẹ́ ń sọ yìí ó kọjá abẹ́ tí ń rò ó alágbára ènìyàn ni tó ṣe wípé ọjẹ́nú ayé yìí ó tún lọ agbede méjì ayé àti ọ̀run ó tún rè jẹ́ ńbẹ̀ bẹ́ẹ̀ bá wá délé ikú ẹ̀ bá bẹ́ẹ̀ bá wá délé àrùn ẹ̀ bá kò ṣeé mú bẹ́ẹ̀ ti wíwùn o. àwo. tí n bá gbọ́ yín ẹ jọ̀ọ́ ṣé nìkan lè wà lórí ilẹ̀ ayé yìí tí wọn ò lè mú ṣá. ǹtẹ́ ah! ẹ sọ yìí àwọn èèyàn bẹ́ẹ̀ ń bẹ́nu ayé tó ṣe wípé béèyàn ò bá jógbòlógbò kò lè mọrú wọn. bẹ́ẹ̀ ṣe lágbára tó yìí àwọn mọ̀pá nìyí kò yẹ kó jẹ́rú ọmọ kékeré pínísí yẹn kó jẹ́ ṣòro fún wa láti mú. ju bí. ẹ mú kíní mara ẹ mú mara ẹ fẹ́ dárúkọ rẹ̀ àbí ẹ fẹ́ dárúkọ rẹ̀ kọjọ ń pẹ́ ẹ̀ mọ́rú ọmọ tá à ń sọ tó bá ṣe wípé ẹ̀yin bẹ́ẹ̀ ṣe gbọ́gà ọlọ́pàá yìí kálẹ̀ bá rìn nú ayé díẹ̀ ju bẹ́ẹ̀ ti rìn yìí lọ ni ẹ̀ ti mọ gbogbo ohun tí mò ń wí yìí bá bá ń sọ̀rọ̀ rẹ̀ níbì kan tó bá ṣe pé ní burúkú yóò gbọ́ bẹ́ẹ̀ bá sọ ní rere yóò gbọ́ tẹ́ bá sì lẹ́ gbégbèsẹ̀ tẹ́ bá ti lè dárúkọ rẹ̀ tó bá gbọ́ kò sí ní ta fẹ́ ṣe táàrí ṣe mọ́ bá sọ̀rọ̀ rẹ̀ tí ò ní gbọ́ onítọ̀hún ó kọ̀ọ̀kan dúró lórí odó tàbí kó dúró lórí o. ó dáa kí ni solution bá. n tẹ́ bá béèrè nu ọ̀nà wo la gbà hmm. ọ̀nà tá a gbà pọ̀ ọ̀nà tó wọlé ikú pọ̀ ṣé ẹ mọ̀ wípé oró ò gbọ́dọ̀ pàdé orò lọ́nà ńjọ́ tí oró bá pàdé orò lọ́nà lóró ó gbé orò mi torótoró ọ̀tá gbáǹtagbá ọ̀tá gbàǹtagbà ló dé ta gbangba tó tì gbangba ó ní kí lo níta gbangba fẹsẹ̀ tó níta gbangba lè ṣe pọ̀ àjọ débì kan ìrìn àjò tá a sì rìn náà àárín ìlú wà níbi tó ṣe pé ọmọ ń kú ìyá rẹ̀ ọmọ rúdó tí ọmọ yóò ṣẹ̀ṣẹ̀ níbẹ̀ láti lọ rí ìwádìí ipe ọ̀nà wo là á gbà o ibo là á tọ̀ o ibo là á wọ̀ nígbà tá a bá débẹ̀ ẹ mọ̀ pé ògùn bẹ láàrin yìí o ògùn bẹ láàrin yìí o ha mọ̀ náà gbẹ́lẹ́ o gbẹ́lẹ́ o. ẹ kò jọ. ẹ ẹ ẹ pẹ̀lẹ́ bàbá ń bọ̀ ẹ má bínú. ọ̀rẹ́ èmi ń ṣètò ọ̀nkú um, ẹ jọ̀ọ́ ṣọ́ọ̀rẹ́ mi lè rí ibi tó máa tọ̀ sí. Ah, ibi tẹ fẹ́ tọ̀ ṣé ẹ lè lo ṣáláńgá àti wàbá. kò dàbí tí yín ni tẹ́ẹ̀bà lè lò bóyá kẹ gbà báyìí ẹ rí ibi tẹ́ tọ̀ sí. ẹ jọ̀ọ́ ṣé mo lè rí omi. omi ah, ẹ máa rí mo ń bọ̀. ẹ ṣe. tiẹ̀ ṣé bó ṣe máa ń pẹ́ kán tó rí bàbá yẹn náà lélẹ̀ ni. ṣáàmù pé irun lálejò mi ló máa dá wa lóhun ní sùúrù. ẹ máa wọlé bọ̀. ẹ dúró lórí Ọlọ́run. ẹ̀yin onílé yìí o ẹ̀yin onílé yìí o ìbà kùtùkùtù awo òwúrọ̀ ìbà gọ̀nrígọ̀nrí awo ọ̀sán gangan ìbà òkùnkùn ṣùwì awo ògànjọ́ ìbà saka awo òlu ọyẹ ìbà gìrìmúlẹ̀ awo òde ìjẹsà ìbà tí mo jú lónìí kíbà náà ó ṣe àyíká odó kì í podó àyíká odó kì í polo alọ́kálọ́ kì í polo alọ́kálọ́ kì í polo ẹ̀yin onílé yìí mo fẹ́ ká sáré tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ ká wá Ṣàngó Olúkòso àyànà àkàtà yẹ́rìyẹ́rì onímúṣímú èké ń sá òtẹ́ gbòǹgbò ọ̀nà ṣomi yà orí kógún orí rogún mo jí rogún mo rogún ewé. òkúta jọ̀bọ̀ mo ṣí gàtà mo rìn gàtà mo rìn gàtàgàtà wọ́n gbọ́ ẹlẹ́ta òkú níbi tí wọ́n gbé ti lọ rẹ̀ wádìí ẹni tí wọ́n sì rí bẹ́ẹ̀. ẹ̀yin onílé yìí ẹ ti worúkọ ọmọ náà. dárúkọ ẹ mọ́. ẹ ti dórí ọlọ ẹ lè dárúkọ rẹ ẹ lè dá láìmọye ìgbà. Jubril. Jubril. àní baba. àní baba. àlọ́rọ̀ Jubril yìí àní baba. bẹ́ẹ̀ yàn ó bá rí mú ọ̀nà bó làá tọ̀ ibo làá gbà mẹ́. ẹ wí bẹ́ẹ̀ ti wí falára tẹ̀ wí fàjèrò ó lè wí. Oh! <laughs> ọ̀gá ọlọ́pàá ẹ kọ́kọ́ kọwọ́ fàbẹ́nu ẹ dó gàgé ní yòdò mú mọ́ra ẹ má jò mọ́ sáré ọ̀nà tí àwọn onílẹ̀ tí wọ́n ní àgbà bá a bá wálé tọ ọ̀nà náà ó kù sí yín lọ́wọ́ o. sọ́nà tẹ ní ìtàn tí ní ìtàn bí abáde. ẹ lè rí aṣọ tí wọ̀ sọ́rùn aṣọ tó máa ń wọ̀ sọ́rùn káàkiri ó lè jẹ́ ètò ti wọ̀ rí tàbí ìtí sì ń wọ̀ lọ́wọ́lọ́wọ́. aṣọ tí jubril ọmọ anibaba hmm. tó ti wọ̀ rí eh. tó ń wọ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ni. ah kinu e le se ba ba ti le ri e lo re soro yen fe lomi ni o e gbianju e gbianju ke wa ta ba ti le ri te ma so ndarin e mo pe ogun be laarin emi a wa le osu mo gbe akara je sa sanu oyan. fuko do yan be ba mu de ma sagun ma dagun ma logun o wo erin mi jagin ẹ sọ̀kalẹ̀ lórí tata adé yìí ẹ sọ̀kalẹ̀. Ah, ẹ ṣé ọ̀nkú ẹ ṣé gan ẹ ṣé o God bless you. ṣẹlẹ̀ what can I do for you. Ah, eh, mo ní help tí mo lè render concerning ẹni tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ nínú ilé lẹ́ẹ̀kan. Ah, ah! jọ ta lọmọ tí mò ń so ẹ̀ no ṣe sọkàn lẹ tí mọ ògiri kiri. not at all sir. ta lọmọ tí mò ń sọ̀rọ̀ Ah, mo rò pé jù. Eh, eh, dákẹ́ dákẹ́ tuta bá fojú rénà gbà mí ó lè lo. Okay, lọ wọlé wọlé wọlé má bọ̀. Huh? No? Eh. Yeah, start, start, start, start. abẹ́lẹ̀ ni. ìyẹn kọjá rẹ̀ àní ọmọ àwọn small small polo ẹ̀ tó bá kọ́kọ́ rí lì lára aṣọ yẹn bíi blue black báyìí ní tiẹ̀ ah black kan rèé ń bí o. ìyẹn kó àbí ilé àbí ṣílè mi ti mú ó mọ àwọn small small put ah wo wo wo wo òun rè sórí ó mọ nǹkan tí mo fi máa prefer camel lọ ọjọ́ tí mo fi wọ̀ ó ṣẹ̀ṣẹ̀ bọ́ ni mi sì ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ láàárọ̀ ọjọ́ ẹ̀ mú wọ̀ bó ṣe bí mi báyìí ni mò ń sábọ̀ ń so ilé ló wọ̀ last. Mm -hmm jẹ́ àwọn ilé. mo jẹ́ ká máa lọ jẹ́ ká máa lọ. jẹ́ lọ jẹ́ lọ jẹ́ lọ. òwe òwe òwe òwe. mo lówó mo lówó mo mọ̀yàn mo mọ̀yàn mo dẹ̀ tún lóògùn. àlùjọ̀nù àlùjọ̀nù àlùjọ̀nù ọmọ. kíkéré la bẹ̀rẹ̀ ń kéré kí ṣe mímí fẹ́ di yẹ kíkéré la tá ń kéré ìṣọ̀rẹ́ ojú ẹni bá fojú àná wò kú ẹ bọ̀rá bọ̀ láṣà o. bóbìnrin fojú dòrò òrò wá gbé. mo dẹ̀rù jẹ̀jẹ̀ fún yín àgbètì là ń gbẹ́gẹ́ lè ra ìgbọ̀nsẹ̀ ò léegun ṣùgbọ́n bẹ́ẹ̀ tẹ́ ó ti rò ó. àlùjọ̀nù àlùjọ̀nù àlùjọ̀nù ọmọ sìgìlìmọ́. tanguya tanguya tanguya jàǹtà bẹ́ẹ̀ ṣòro bá ṣòro. Tanguyo ye ma. Tanguyo tanguyo tẹni tó bá ṣòro ye. Tígbó tíjọ adákẹ́jẹ́. Bíkìnì ń bá bú. Adákẹ́ bíkìnì ń bá bú ramúramù. Nínú igbó tìgbó tìgbó tìjọ adákẹ́jẹ́. Tìgbó tìjọ adákẹ́jẹ́. Adákẹ́ bíkìnì ń bá bú ramúramù. Nínú ajá tó wọlé tẹkùn àfẹjẹwọ ẹ àtàrí ajá náà pín ìṣẹ̀rù ọmọdé ajá tó wọlé tẹkùn àfẹjẹwọ ẹ o àtàrí ajá náà pín ìṣẹ̀rù ọmọdé. bí pẹ́pẹ́yẹ bá jòkúta omi ni ó fi ṣu ìpọ̀nrẹ́ ajá kan ó máa gbọ́dọ̀ bẹ́kún ní bùbá. òwe òwe. àlùjọ̀nú àlùjọ̀nú ọmọ. àlùjọ̀nú àlùjọ̀nú àlùjọ̀nú ọmọ. kíkéré la bẹ̀rẹ̀ ń kéré kíṣe mímí fàdíyẹ kíkéré la tá ń kéré èyí sọ̀rẹ́ ojú ẹni bá fojú àná wò kú ẹ bọ̀rọ̀ àbọ̀ láṣà o. bóbìnrin fojú dòrò òrò wá gbé. mo dẹ̀rù jẹ̀jẹ̀ fún yín àgbètì là ń gbége lè ra ìgbọ̀nsẹ̀ ò léegun ṣùgbọ́n bẹ́ẹ̀ tẹ́ ó ti rò ó àlùjọ̀nú àlùjọ̀nú àlùjọ̀nú ọmọ. àlùjọ̀nú. tanguyan tanguyan tanguyan tani tọbẹ òṣòro. tanguyan tanguyan. tìgbò tìjọ àdàkẹjẹ. tanguyan tanguyan. àdàkẹ́ bí kìnìún bá bó ramúramú. mo ní tanguyan lọ́lọ́lọ́ tanguyan. ah, ah! ni wo egun abẹ́bọ̀dá. ẹsẹ̀ ah. ah. ah. ọ̀nà wo lè gbégbà. ṣòtún ẹ gbogbo àjòmí ẹ náà nílé. this is the end of the road. wọ́n ti gbàgbé mi kó jẹ́ gbogbo tó lè jọ kan tó lóhùn kò síbi olè yín ṣe gbogbo ìlú náà tó tẹ̀lé ìjẹ̀yà kó yàtọ̀ láàrin owó tó wà máa tẹ̀yìn jọ kan ni ìwọ náà kọ́ ni gbogbo àjò náà kọ́ ni ṣọ́ra yẹ lóde tí ilẹ̀ dìbò. ó ti wù kó lágbára tó. òróró abọ́lẹ́bọ́ra àjùmọ́tò ètò kó wálé àjàló lóòsà tọ̀lẹ́yìn má kú woro má sùn woro àwòrán àwò lóòsà. èyí ti ṣe láti bo kí ló dé ìhàn yín kílè rẹ̀ sẹ́mi mọ́ pa á ni àbẹ́mi mọ́jọ́ kan rẹ níbo mo fi jọ jùbìrìlù ó yá òkú obìnrin ọ̀gbáráwú àyè ọkùnrin ọ̀gbálẹ̀ lọ́fìn ọ̀jàwùjàwùjà sàn tata ní tàwọn lẹ́nu igi igbó omi àbùsàn máa lọ bá gbogbo wọn sàn lọ́kọ́ lọ fọ́ra rẹ kó sórí igi ìgbàgbé. ìwọ rẹ̀wẹ̀ wọ́n fi ọ́ ṣépè ní àbí òfin rẹ̀ lọ́ta kí ló adé tó bá wọn bọ́ ọba tún táyé wá owó tún ni bọ́ ọba táyé wá owó tún ni. tó ti wù kó lágbára tó. bó ti wù kó ní ìfọ̀n tó. mo ní bó ti wù kó mọ̀yàn tó. ìwọ kọ́ lọ́lọ́run ẹni tọ́lọ́run lè mú kó tí ì dá. ọ̀kan nínú àwọn ọ̀daràn tó ń da ìlú mi ìlérí lọ. mo sọ fún yín pé ńgbà tí èmi wọ state mo wá ṣiṣẹ́ ni mi wá ṣeré bí ajá bá lu ẹgbẹ̀rún ọdún láyé ẹ̀rùn ògún náà ni bó ṣe lè ń kó lóòyè ọ̀daràn àbó yọlẹ̀ àwa náà la máa mú yín gbẹ̀yìn kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe who say no government ọwọ́ tu àbọ̀wọ́ tu ẹ gbogbo gànràngànràn ẹ mo lówó mo lóògùn mo mọ̀ọ̀yàn ṣòro ayé ẹ náà gbogbo rọ́dàrà díẹ̀ tó ṣe náà ọdún mélòó ló fi ṣe ṣùgbọ́n gbogbo ẹ̀jẹ̀ àwọn tó ti pa sọ́run wọn á bí ẹ léèrè. ẹ̀yin officers mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ kú àfọwọ́sowọ́papọ̀ tó fi jẹ́ kí a máa rí àwọn ọ̀daràn yín mú because tí ó bá sí àfiọwọ́sowọ́papọ̀ kò ní rọrùn láti rí wọn mú àwa aládé máa máa mú wọn. àjọ̀nú ọmọ ṣọ́ra yẹ lóde ẹ tàkúté tiwa ó ti mú àparò tiẹ̀ báyìí àjọ̀nú ti wà ní akóló àwọn ọlọ́pàá báyìí. <laughs> àbó ní nǹkan tó fẹ́ bá wọn àdàgùdà pálí bíi tiẹ̀ ó ní tó fẹ́ bá wọn sọ. Um. Mr. Jubril Anibaba ṣé ẹ lè sọ fún wa pàtó nǹkan tó sun yín sí gbogbo ìwà ìbàjẹ́ yìí gangan. iṣẹ́ ni nígbà tí iṣẹ́ yìí àti ìyà yìí tó wọ èmi àti kejì mi lẹ́wù èmi àti táyé la bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ ìyàwó yìí nǹkan ò lọ bá a ṣe lérò nǹkan ò lọ déédéé rárá mo bá mú ọgbọ́n àrékérekè mo bá fi tán èkejì mi lọ mo bá fi ṣe agbára mo fi ṣe owó lóòótọ́ owó ń wọlé agbára wà wọ́n bá àmọ́ kò tó mi. mo tún wá agbára sí i kọ́wọ́ ọ̀tá àtọwọ́ àwọn ènìyàn àtọwọ́ àwọn ọlọ́pàá má kà mí mo tún tẹ̀síwájú àwọn tó ń bá mi ṣiṣẹ́ mo mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan mo bẹ̀rẹ̀ sí ní lò wọ́n ah, kì í ṣẹjọ́ mi tí àwọn agbófinró àti àwọn ìjọba àpapọ̀ tí wọ́n bá fi lè darí tì mí tí mo bọ́nú eléyìí ah, ìní ṣerú ẹ̀ mọ́. bàbá ẹ ní àlùjọ náà ìmọ̀ràn wo wá lẹ ní fún àwọn ọ̀dọ́ ìlú tó ń wí irú wà tẹ́yìn náà wí ìmọ̀ràn wo lẹ ní fún wọn. ìmọ̀ràn tí mo ní fáwọn ọ̀dọ́ ìlú ni pé kí wọ́n tẹpá mọ́ṣẹ́ wọn nítorí pé kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ kí wọ́n má sáré kọjá kádàrá kí wọ́n sì gbẹ́kẹ̀lé lọ́hùn ẹ wo owó tí mo ní mo ní tí mo lé lé lé lé lé owó ọ̀hún náà rèé kò lè gbà mí lẹ̀ ẹ wo gbogbo oògùn ọ̀sùn kò gbẹ̀yìn náà ni ẹ wá wo gbogbo àwọn èèyàn tí mo ní tí mo ní mo fẹ̀yìntì gbogbo wọn náà sá fún mi ah, àfi ká máa ṣọ́ra wa ká máa hùwà ìrẹ̀lẹ̀ ká má ṣe jàgídíjàgan ká má dàlúrú. àmọ́ o mo ń ṣèlérí pé tí n bá fi lè bọ́nú eléyìí tí àwọn agbófinró tí wọ́n dáríjì mí ah, ǹjẹ́ ṣerú ẹ̀ mọ́ wo ṣòtì ráyè nísìn ìsìn ló ṣẹ̀ wá ń tọrọ pé ẹ kàn lè dáríjì ẹ̀ wọ́n tó bá délé ẹjọ́ tó wọn adájọ́ kó ní gbogbo ohun tó ṣe ò ṣe dáadáa kó máa lọ tó bá dẹ̀ wọn adájọ́ kó ní gbogbo ohun tó ṣe ò ṣe dáadáa àwa ti ṣe nǹkan tí a fẹ́ ṣe tó bá ti di Monday kẹrẹ pé ẹgbẹ́ lọ sílé ẹjọ́ ok ẹ ẹ eh, eh, you talked about eh, court ẹ ní Monday sir sir bó ti wù kó ní ìfún mo ní bó ti wù kó mọ̀yàn tó. òde ọmọ ọlọ́pàá ìrọ̀wé ọmọ agbórí ọba ṣẹbọ ìwọ nìkan lè borí ọba ọmú. tó sọ fún yín pé ọ̀tá tó bá ń bẹ lọ́nà kò kárí wọnú. who is this. àwọn ló bá ń bẹ lọ́nà tó tí wọ́n tún wọ́n ràn wọ́n. Ah! tú bùtù tó bá ń bẹ lójú ọ̀nà lẹ́nu ẹgbẹ́ kó bùtù kúrò lójú ọ̀nà torí pé kí ni àwẹ̀rù kú ìyá ti dánmò rẹ̀. rúbíà alẹ́ yìí gàṣà àbàtàbà jẹ́ bí olórí burú. anytime tó bá cross the path she gbash máa fún ebi àṣà. kọ̀sẹ́yẹ tí ó dorí kodò bí àjàláyà fi ń tẹ́jọ́ tẹnu rẹ̀ jáde àfọmọ́tẹ́wúrí ọba kàpá tó ń dùn mí tí bá ti fẹ́ sọ̀rọ̀ actual address ní prime minister akéwò lóò gbé kó sọ pé ọ̀nà ìbọ̀ sílùtọ̀. twenty million naira kò dẹ̀ gbọ́ gbádàm. akínwálé ṣe kúrò lọ́dọ̀ ọ̀hún sí i want you to settle him. alákọ̀wọlé o. who is akínkúnmi ìbẹ̀rù. èmi akínkúnmi àkànní ìbẹ̀rù ọmọ alápá àràwé ọmọ agbórí ọ̀gá ṣe èmi nìkan mo lè forí ọ̀gá ọmú èmi gángan ló sàn. ìwọ kọ́ lọ́lọ́run ẹni tọ́lọ́run lè mú kó tí ì dá. mo ní bó ti wù kó lágbára tó. bó ti wù kó nífọ̀n tó. ikú pa abiri abiri kú ikú pa abiri abiri rọrùn ẹ̀wì ìfẹ́ ní ìfẹ́wé agilítì ṣoògùn àìkú pé bá agilítì ò kú kò lè rewé àgìlì tí fi ìṣògùn àìkú alágbára yóò ṣe jẹ́jẹ́ alágbára yóò rọra ṣe alágbára yóò ṣe jẹ́jẹ́ òmíràn ayé yóò rọra ṣe wò ó ní èrò mọ́ ikú pa biri abiri kú ikú pa biri abiri rọrùn torí bẹ́ẹ̀ ni ti rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ló mú babaláwo dé pa ọ̀rọ̀ rún alágbára rárá ṣe òmíràn ayé rọra ṣe tó ti wù kó lágbára tó. bó ti wù kó ní ìfọ̀n tó. mo ní bó ti wù kó mọ̀yàn tó ìwọ kọ́ lọ́lọ́run ẹni tọ́lọ́run lè mú bó ti dá.